الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدعو كفو لهم أتكسك فنبي محمد صلى الله عليه وسلم كاتك كل بعض رأيه àwọn sàábẹ̀ àti gbogbo àwọn tẹ́ wọ́n bá wìsẹ̀ ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san a kí gbogbo wa tá wà nílé àwa tẹ́ ipa wà lọ́nà àwa tá ń sẹ́rìn àjò àwa tá ń jẹ oúnjẹ sàárì lọ́wọ́ gbogbo wa ọlọ́run bá yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀sìn olóore ọlọ́run bó sì jẹ́ ká gúnlẹ̀ láyọ̀ gbogbo àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn tó yẹ pé wọ́n wá bí òní ìdàgbàsókè ẹ̀sìn yóò sì máa tẹ̀síwájú ọlọ́gbọ́n bá sin ẹnìkọ̀ọ̀kan ilé ẹ̀sìn rí a sì kí àwọn bàbá wa àwọn tó jẹ́ àwọn ṣéèkù wa tó yẹ pé wọ́n ní ilé kéwu wọ́n dá sátú tààlé ìmọ̀lẹ̀ ìsìlámíyà a kí wọn ọlọ́run bàbá lẹ́kẹ́ yóò ṣe dáadáa fún wọn bákan náà kí ẹni tó yẹ pé ó jẹ́ alágbà ètò yìí ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlá yóò bá sin lẹ́sìn rí ó fi ó kọ rẹ̀ pamọ́ ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlá yóò mọ̀ níjọ̀gbìdà lùkìyàmà àkọlé tó yẹ pàfìmọ́ bára sọ̀rọ̀ lẹ́nu òun náà ni asọ̀hábátú ṣùhúdùnà asọ̀hábàtò ṣùhúdùnà àwọn sàábì ànábì ẹ̀rí ni wọ́n jẹ́ fún wa ẹ̀rí ni àwọn ni wọ́n gbé ìsìláàmù yìí ni wọ́n gbé lárugẹ tí èé bá ṣe ti wọn ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ànẹ́bí ọ̀bá tí dé ti gbọ́ wá o àwọn ọ̀rọ̀ àwọn ànẹ́bí tó ti lọ ṣáájú ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ṣe báwọn ọmọlẹ́yìn tiwọn níwọ̀n mójútó ọ̀rọ̀ àwọn ànẹ́bí wọn ní ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn ànẹ́bí yẹn kó dé ti gbọ́ gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn wọn lónìí ṣùgbọ́n wọn sàbí ànẹ́rì ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá ó ṣe wọ́n ní àánú fún ìsìláàmù yìí púpọ̀ ó jẹ́ jẹ́ pé ọ̀rọ̀ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó dé ti gbọ́ tiwa lónìí ọwọ́ àti pé ohun tá ń wá jẹ́ pé ọláwò ní bẹ fún wọn bóò láti fi ẹ́dá sàábé mọ́ bákanáà ìjẹ́ wọn jó ń déédé àbí wọn èsè ń déédé àwọn ẹ̀rí wo ló wà fún ìjó ń déédé wọn ní tíra ọlọ́run àti súnà nẹ́bì bákanáà mélòó ni iye àwọn sàábé bákanáà àwọn òwò ni wọ́n pọ̀ láwọn tó kàn gbàdí ìsìn wá nínú wọn tàṣì lẹ́ni tó kú gbẹ̀yìn ọdún wo ló sì kú nínú àwọn sàábé ànẹ́bí Muhammad sallallahu alaihi torí náà kí máa tẹ̀lé wa kí máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo àwọn tá a fẹ́ sọ lónìí àṣàhábà tá a bá ń sọ nípa sàhábà sàhábà ọ̀pọ̀ lọ́jẹ́ fún àṣàhábí jù ọ̀pọ̀ ni àṣàhábà tún jẹ́ fún àṣàhábí jù nínú èdè mustapha mẹ́rin sọ́hbà amú látara kéèyàn bá yẹn rẹ̀ kéèyàn máa kéjì èèyàn àwọn sàábì ànẹ́bì wọ́n kéjì ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tá a bá ń sọ nínú ẹ̀sìn owó amọ̀lákíyà àwòrán nàbí sallallahu alaihi wasallam mu'minan bih wa mata ala islam ẹni tá ń pè ń sáabé òun náà lẹ́ntí kó pàdé ànẹ́bì tàbó rí ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam sójú ìgbà tó fi rí tàbó fi pàdé ẹ̀ olùgbàgbọ́ òdodo ní í ṣe ọgbà gbọ́ nígbà náà ọya eléyìí ọmọ ayàtọ̀ sẹ́ńtẹ́ kóra nẹ́bì tàbọ́ pàdé ànẹ́bì ṣùgbọ́n kéfèé rí ni gẹ́gẹ́ bí àwọn àbílà rí gẹ́gẹ́ bí àwọn àbújáàlì kẹ́nì kí wọ́n máa sọ fún wa lónìí nípa báwọn Àbújá ní sàábé wọ́n ń ṣe ọmọ definition sàábé ni ohun tá ń pè ń sàábé lẹ́ni tó pàdé ànẹ́bì tàbórí ànẹ́bì àsìkò tó wá pàdé tàbórí yìí olùgbàgbọ́ òdodo ni kò wá sí mọ lórí bẹ́ẹ̀ o wà máa ta àlàlì Islam ọwọ́ akú lórí Islam ó jẹ́ kí àfáà ibn Azim ó sàlàyé nínú tíra rẹ̀ tá ní al-ihkam fi usul al-ahkam ní ojú ewé 663 rẹ̀ ó ní pé ẹ̀ẹ̀ráwọn sàábé ọwọ́ kúlù mọ̀jálà sànẹ́bì òun náà ní gbogbo ẹni yóò tọ́ bá ti jókòó sànẹ́bì wọ̀là òsáà kódà kó má ju wákàtí kan lọ wọ̀sẹ́mi amínihù ó wá gbọ́lọ́dọ̀ rẹ̀ wọ̀láwó kẹ́ni matan kódà kó má ju ọ̀rẹ́ yọ̀ kẹ́ lọ fàmà fáwọkọ̀ hà tàbí kó ju ẹyọ̀ kan ó ju gbólóhùn kan lọ àwọn kan òun náà ó gẹ́ ní à ó wà sàbí ànẹ́bì ní ṣe wàlámù yẹ kúmínà ní mọ̀nàfìkì ohun tó àwọn àṣírí pé kèèṣe náà mọ̀nàfìkì kèèṣe àwọn sọ̀bẹ́ sèlú alẹ́rìnà tásọ̀dá nẹ̀fà kúhọ àwọn tó yẹ pé ìjẹ́ mọ̀nàfìkì wọn ọjàléjákọ àwọn èèyàn mọ̀ wọn wọ̀ṣáhara wọ́n sì gbajúmọ̀ hátà mọ́tò aládàálì kí tó yẹ kí wọ́n fi wá kú sórí mọ̀nàfìkì wọn tí ọba kúrìdọ̀ àléyìnà tàùkìrì him àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ́ nìkan tí wọ́n ṣe lọ́rọ̀ yẹn fún wa láti jẹ́ pé tàùkìrì hàn ká máa jẹ́ nìkan tá a máa bọlá fún wa wọ̀tà àdúyìmù hàn á máa gbé wọn tóbi wà á nà stẹ́sìrọ̀ lọ́hùn á sì máa wá foríjì fún gbogbo àwọn sàábì ànẹ́bì wọ́n ló fi wáyé pé lákòótá ní wọ́n tá ń sáàbé wọ́n lákí ànàbí ya sallallahu alaihi wasallam min abi wa mata ala al-islam fa yadkhulu fihi man lákí àwọn mìíràn tán láti mọ̀jẹ̀ àlàsátìhì àwọn ọ̀sọ̀rọ̀ gbogbo ẹni yòówù tó bá pàdé ànábì lẹ́ni tó nígbàgbọ́ òdodo ó sì kú lórí ìsìláàmù náà ọwọ́ gbogbo ẹni yòówù tó bá jókòó pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jókòó tọ́pẹ́ ni àbí kò tiẹ̀ pẹ́ ó rí bóyá ó rí lójú ni tiẹ̀ jẹ́ nìkan pé ọgbọ́n rẹ̀ pé ojú ń dùn tàbí wọ́n jẹ́ pé kò tiẹ̀ wá fojú rí gẹ́gẹ́ bí tó jẹ́ afọ́jú gẹ́gẹ́ bí abdullahi bónú ọmọ umm kòlótóòmù irú ẹni bẹ́ẹ̀ nínú ọmọ mọ̀tóòmù abdullahi ọjọ́ nìkan sí ipa fọ́jú nínú àwọn olùpẹ̀ wọn ànẹ́bí amọ́ sàálà sàlám sàábé ní gbogbo wọn kọ́lọ́nkọ́ bá fọ́n kẹ́ gbogbo wọn papọ̀ àwọn sàábé ànẹ́bí wọ́n nípele ìpele wọn sì ga oríṣiríṣi ìpele ni wọn àwọn olùmọ̀ wọ́n sọ àwọn ìpele wọn arínà àwọn olùmọ̀ tó pé tí wọ́n sọ pé ìpele àwọn sàábé ànẹ́bí mẹ́rin ni wọn arínà àwọn míì tí wọ́n sọ pé márùn ni wọn àrínà àwọn ẹlòmí tí wọ́n ní pé méjìlá ni wọ́n àrínà àwọn ẹlòmí tó yẹ pé wọ́n sọ kó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó pè ní méjìlá òun láàmà ṣàlàyé fún wa wọ́n ní ìpele àkọ́kọ́ nínú àwọn sàádà nẹ́bì tọ́lọ́lájú wọ́n mú takọ́dá mùsùlámù hùn bí mọ́ká kàlẹ̀kùnlẹ̀ fáìlì àrùbá gbogbo àwọn tó yẹ pé wọ́n kọ́kọ́ gbà sílámù lákọ́kọ́ gbà nílùú mọ́ká gẹ́gẹ́ bí àwọn àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin abubakar umar usman ali àwọn lè tí ìpọn ọkọ lọ́lájú lẹ́yìn ìgbà náà asọ̀hábàtú alladina aslamu qabla tashawi ahli makkah fi dari najwa gbogbo àwọn tí ìpọn gbà sílámù náà àwọn sàábé síwájú kí àwọn tó jáwọn aráàlú makkah wọn tó máa ṣe ìgbọ́n tó máa gbé péjọ lórí ẹ̀sìn ànẹ́bíà muhammad sallallahu alaihi wasallam ti ṣe islam pé bóòlù àwọn ṣe pa bóòlù àwọn ṣe lè kó lù àwọn tó ti gbà islam ṣáájú àwọn ẹlẹ́tẹ́ pé wọ́n ló lájú sí kejì bákan náà muhajirat al-habasha ẹni ẹlẹ́ẹ̀kẹta làwọn tó yẹ pé wọ́n ṣe hijira lọ sí ìlú habasha alákọ̀ọ́kọ́ ni àbẹ́lẹ̀ kejì nínú àwọn tó ikú wọn jẹ́ àwọn tó ikú wọn lọ́lá ni àwọn tó ikú wọn ṣe jẹ́ alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ àwọn mọ́kànlá àwọn tó ń ṣe jẹ́ alẹ́ kejì wọ́n jẹ́ àwọn tó ikú wọn pọ̀ gan tó ṣe pé wọ́n lé ní ọgọ́rùn-ún àwọn ẹni àwọn tí wọ́n lọ́lá jù lẹ́lẹ̀ kẹta ni àwọn ẹlẹ́kẹrin àṣàbùlà ń kọ́bá tiri wúlá àwọn tó ikú wọn ṣe báyà tó dákọ́bá alákọ̀ọ́kọ́ tí fún wọ́n láti ìlú Madina wọ́n wá bá níbi nílùú Maka wọ́n gba bẹ́yà lọ́wọ́ rẹ̀ wọ́n bá níbi a Muhammad sallallahu alaihi wasallam dámájẹ̀mú páwọn máa tẹ̀lé èsì Islam àwọn sì máa gbọ́ sí lẹ́nu àwọn ni wọ́n lọ lásìkò kẹrin àwọn ẹni ẹlẹ́ẹ̀karùn làwọn tí fún wọ́n ẹlẹ́ẹ̀kejì tó wá gba bẹ́yà tí là ń kọ́bà yìí náà tó wáyé pé àwọn ẹni ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àǹsọ́rí ni wọ́n àwọn tí wọ́n láti ìlú Madina ni wọ́n ń ṣe ẹni ẹlẹ́ẹ̀kẹfà awọlú muhajirina lẹ́dínà wásọ̀ lílà nàbí sàrẹ́sàmbè bá kọ́bìlà ń yẹ́dẹ̀kọ́lá Madina àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe hijira láti ìlú Mọ́kà lọ sí ìlú Madina àwọn ẹni àkọ́kọ́ wọn tí wọ́n kọ́ bá nẹ́bì nílùú Kùbá síwájú kánẹ́bí tó wọ Mọ̀dínà àwọn tọ́lọ́lá sí jùsù kẹfà ni àwọn ẹlẹ́lẹ́kejì alùbádẹ́ àwọn tí ìbọn jagun Bádírì gbogbo àwọn tó jagun Bádírì pátá nínú àwọn tọ́lọ́lá sí keje ni wọ́n wà bákan àdájí náà hajjaru báyẹnà bádìrí wà ní òdèbíyà àwọn tí wọ́n ṣe jíra láàrin bádìrí sí òdèbíyà àwọn tí wọ́n lọ́lá jù sí kẹjọ ni wọ́n bákan náà lùbẹ́yà tó ìdíwánu fìlẹ̀ òdèbíyà àwọn tí wọ́n gba bẹ́yà tó ìdíwán tó ìbọ́lọ́wọ́n bá ń sọ náà lùkọ́ ọlọ́run bá lóhun ti yọ́nú sí wọn àwọn ẹni àwọn ọlọ́jù sí kẹsàn-án bákan náà àwọn ẹlẹ́ẹ̀kẹwàá mọ̀ ní hajjá rọ̀bẹ́ ní Hudaybiya wa fatu Makkah àwọn tó yẹ kí wọ́n ṣe hijira láàrin Hudaybiya tó ṣe pé wọ́n gbé tánàbí wà kó tó lè fọ́ wọ ìlú Makkah padà lọ́dún kejì tó tẹ̀lé gẹ́gẹ́ bí Khalid ibn Walid gẹ́gẹ́ bí Amr ibn Al-As gẹ́gẹ́ bí afárá Abu Hurairah ìgbà yẹn làwọn gba Islam àwọn tí wọ́n lọ́lá jù sí kẹwàá lélẹ́yìn bákanáà mùsùlùmí tó lè fàtà àwọn tó yẹ pé wọ́n gba islam nígbà wọn ṣe fàtì mọ́kà aládìní islam fi fàtì mọ́kà àwọn tó yẹ pé ńgbà wọn gba islam àsìkò ìgbà tí wọ́n ṣe fàtì mọ́kà tí wọ́n gbà tánàbí gbà ló mọ́kà padà àwọn tí wọ́n gba islam níjọ́ náà àwọn tí wọ́n lò oṣù kọkànlá ni wọ́n nínú àwọn sàbí ànábì àwọn ẹlẹ́ẹ̀kejì láwọn ní sibiyán وأطفال والنبي صلى الله عليه وسلم يوم الفتح وفي حجة الوداع وغيرهما àwọn ọmọ kéékèèké tó ṣe pé wọ́n rí ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tá ànábì ṣe fátìrù Mọ́kà tó wọ̀lú Mọ́kà padà tàbí nígbà tá ànábì ṣe ájì ìdágbére fáyé àtàwọn àyè míì àwọn kéékèèké yìí àwọn ni wọ́n lọ́lọ́lájú sí kejìlá táwa ni ìlọ́lá àwọn sàábì ànábì ìlọ́lá àwọn bóò ló ṣe rí afdalus sahaba ta lọ́lọ́lájú náà àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn alùsùnà wal jamaa wọ́n panu pọ̀ nípa pé ẹni tó lọ́lọ́jú náà àwọn sàábì ànẹ́bì abubakar ni ó lẹ́yìn ànẹ́bì muhammad sallallahu alaihi wasallam islam yìí abubakar ló tún kàn tó bá ń gbọ́ níbi kan tí wọ́n ní ni òun lọ́lọ́lá kan nínú ẹ̀sìn yìí irọ́ wọn ń paṣọ májì wọn tí wọn jẹ abubakar lẹ́ni tó lọ́lọ́jú lẹ́yìn ànẹ́bì muhammad sallallahu alaihi wasallam alọ́wọ̀ kan bẹ ni ọba tí wá lẹ́yìn mi ni ìrẹ́ abubakar ni ọba jẹ́ tí ìbá ṣe pé kò sí ànẹ́bì mi lẹ́yìn mi mọ́ òun lọ́nà jù sí kejì bẹ́ẹ̀ lànẹ́bí wí lórí umaru náà bí pẹ́ta nẹ́bí mi ọba wá lẹ́yìn mi ni ìrẹ́ umaru ni ọba jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ń sọ̀kalẹ̀ nínú alukur'an nítorí ọ̀rọ̀ àfọwà umaru bin khattab tí umaru máa sọ pé bóun ṣe fẹ́ jẹ́ kó rí nì tó bá lè rí báyìí bóun ọba ṣe dá tó tọ́lọ́run bó sì torí tí tó fi wá jẹ́ pé ìpele ẹlẹ́ẹ̀kẹrin lọ́nà bá tó ṣe ọtí léwẹ̀ pátápátá òun lọ́lọ́wọ́ jù sí kéje ó nínú ìsìláàmù yìí lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam àfa Umaru ló tún kù tó sì kéjì lẹ́yìn àfa Abubakar ẹni ẹlẹ́ẹ̀kẹta ni Usman ẹni ẹlẹ́ẹ̀kẹrin ni àfa Ali atótónu mẹ́rin àwọn àfa alákọ̀ọ́kọ́ gbà nípa pé ta lọ́lọ́wọ́ jù nínú Usman àti àfa Ali tí Usman lọ́lọ́lájú ni àbí Ali lọ́lọ́lájú ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣáájú ṣùgbọ́n níkẹyìn wọ́n padà panupọ̀ nípa pé àfa Usman bùnà fan lọ́lọ́lájú sí kẹta nígbà tí Ali sì lọ́lájú sí kẹrin kó tó wá kan àwọn mẹ́fà tó kù nínú àwọn aṣáwọn bàṣẹ́rì nàbìlì jẹ́ nà Talha bùnà Ubaydillah Zubayr bùnà Awwam Sa'd bùnà Abi Waqqas sáàdì bùnà àbí wàkọ́ sàbàmọ́ bùnà áwù àti àfáwà àbú ubayda bùnà jàrọ́ àti sa'id bùnà zayd àwọn mẹ́wàá wáyìí àwọn ni wọ́n jẹ́ nìkan kan tó pé wọ́n ti gbàwé àlùjẹ́nà látàyé àwọn ni wọ́n kọ́kọ́ lọ́lá jù àwọn mẹ́wàá wá tí wọ́n ti gbàwé àlùjẹ́nà látàyé yìí àwọn ni wọ́n lọ́lá jù afa abubakar afa umar afa usman afa ali afa taliha bin ubaidillah afa zubair bin lawam afa sa'id sa'id bin zayd afa sa'id bin abi waqas afa abdurrahman bin auf abu ubaida bin al-jarrah àwọn ẹni ni wọ́n lọ́lá jù nínú Islam lẹ́yìn náà lọ́sẹ̀ tó gbọ́kàn àwọn tó ń jagun Badr lẹ́yìn náà lọ́kàn àwọn tó ń jagun tó ń gba Ridwan bákan náà lọ́sẹ̀ wá kan àwọn tó wọ́n kírun méjì tí wọ́n dojúkọ kíbla lẹ́ẹ̀mejì ìgbà tí wọ́n ń sọ tí wọ́n fẹ́ yí kíbla wa po kúrò ní mọ́kídís lọ sí kaaba ní ìlú Madina àwọn tó yẹ kí wọ́n ń kírun lọ́wọ́ níjọ́ náà tí wọ́n sì yíra po tí wọ́n rẹ̀sẹ̀ máa pé ńgbà táwọn bá dọ́dọ̀ ànẹ́bì làwọn tó béèrè lọ́wọ́ rẹ̀ lórí ìrùkú wọn wà wọ́n sì fi ń yípo níjọ́ náà nínú àwọn tó lọ́lá náà ànẹ́bí nínú àwọn ọmọlẹ́yìn ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam iná ẹ̀ ni wọ́n ṣe títí tó fi lọ bẹ́ẹ̀ nínú àwọn sàábé ànẹ́bí kọ́lùn kó bá yọ́nú sí gbogbo wọn lápapọ̀ akẹ́rẹ́ bó láti fẹ́ dásà àdé mà á máa mọ sàábé pẹ̀lú ọ̀kẹ́ nínú àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyìí alákọ̀ọ́kọ́ òun náà ni eh, akhabawul mutawatir táwọn ọ̀rọ̀ bá ní mẹ́wàá nínú àwọn ẹni yìí sàbẹ̀ ni ẹni yìí sàbẹ̀ ni tí ó sẹ̀bí pàṣẹ máa lọ sí ìwádìí gẹ́gẹ́ bí àfa Abubakar gẹ́gẹ́ bí àfa Umar gẹ́gẹ́ bí àfa Usman gẹ́gẹ́ bí àfa Ali gẹ́gẹ́ bí àwọn tó yẹ kí wọ́n gbé jára àwọn mẹ́wẹ̀ẹ́wá tó ti bẹ̀rẹ̀ láti jẹun látàyé àtàwọn ìyàwó ànẹ́bí amúsà aláàrọ̀ sọ́lám gbogbo wa náà lè rà ní sísè máa lọ sí ìwádìí pé sísàbí ànẹ́bí ni wọ́n àbí wọ́n sísàbí ànẹ́bí ni wọ́n ṣe adẹ́lẹ́kejì láti máa dá sàbí mọ̀ òun náà ní tó yẹ pé wọn ò ní tó àwọn àdìsí tó ju tàwọn ẹni alákọ̀ọ́kọ́ lọ tí ò ní tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òkàṣà bùnú mọ́sán òkàṣà nínú àwọn tó ipá níbi àmọ́sá àlọ́sán sọ pé yóò wà lìjẹ́ náà ni nínú àwọn tó lọ́lá tó ipá fún adásá abémọ̀ iná nìyẹn òkàṣà àdìsí tó wá nípa ara àtàdìsí tó gbà wá kò tó tàwọn ẹni alákọ̀ọ́kọ́ yẹn ẹlòmíràn fẹ́ máa sọ pé òun ọ̀dá òkàṣà mọ́ ta ní jẹ́ òkàṣà ọmọ òkáṣà nínú àwọn tó yẹ pé wọ́n gbàwé àlùjànnà látàyé làwọn náà nígbà tánàbí ń sọ ọ̀rọ̀ kan ọwọ́ sọ pé èrè oúnjẹ ọlọ́run dákúnjẹ́ wa náà tí ó wà àlùjànnà ànábì sọ pé wà á ń ta mínihùn ya òkáṣà ilẹ̀ òkáṣà ti wà nù wọn nínú ọ̀rọ̀ mi àláwọn ìjẹ́lẹ̀ òkáṣà tó mínihùn ìrọ̀lọ́run bá dákúnjẹ́ òkáṣà wà nínú wọn o bákan náà àfa wa dọ́mdọ́m nínú àwọn tó ìkan àwọn sàábí ànẹ́bì ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta tá máa dá sàábí ànẹ́bì mà òun náà ní kí ọ̀kan náà àwọn sàábí sọ pé sàábé lẹni yìí náà gẹ́gẹ́ bí hamamatu bùnà àbí hamamata àdùnsí hamamatu bùnà àbí hamamata àdùnsí sàábí ànẹ́bì ni ọ̀kan náà àwọn ẹni yìí ó kú sí àsìbáhání lẹ́tí pé pa àfáwà Abu Musa al-Ash'ari òun ló jẹ́ pé ó ṣàlàyé fún wa pé hamamatu ọgbọ́rọ̀ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jáwọn pé sáabé ni hamamatu bónà àbí hamamata ìyàdúsì ẹlẹ́ẹ̀kẹrin ìhun bá máa ní kí sáabé yẹn gẹ́gẹ́ sọ pé sáabé lòun fúnra ara rẹ̀ gẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé ọ̀kan náà tí wọ́n bá wọn láyé ni àwọn ànẹ́bí só ń déédé ni wọ́n àbúwẹ̀ só ń déédé gbogbo ànẹ́bí ló o ó ń gbogbo wọn olùgbàgbọ́ òdodo ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n ń ṣe gbogbo wọn máa tù kúlàhọ́m alàlì ìmán gbogbo wọn kú lórí ìgbàgbọ́ wàlìhúdà wọn kú lórí ojú ọ̀nà ẹ̀mà wọn kú lórí dáadáa ni kúlùhùm min ahli janna kódà àwọn olùmọ̀ wọn ní gbogbo àwọn sàábì ànábì ara adé àlìjẹ́nà ni wọ́n ṣe wala yadja ahadu minhum kò sì sí kankan tó yẹ pé yọ wọ nínú wọn wọn náà wọ́n tíra tí àfa ibn azim ṣe ní ojú ewé one hundred twenty eight àti kìtáàbù àdìbá ìfẹ̀dà hafiz tí àfa ibn kathir ṣe ní ojú ewé two oh five wọ́n sọ̀rọ̀ eléyìí nípa àwọn sàábé ń bẹ̀ àdílátà àdálátà sàhábà mẹ́rin kìtáàbù wa sunna kí ni àwọn ẹ̀rí tọ́wá fi yí wa nípa pé gbogbo àwọn sàábé ohun déédé ni wọ́n ẹ̀rí pọ̀ tọ́wá fẹ́lẹ́ wọlé ìrọ̀wọ́ suratul fatih ní àyà 29 yóò yọ ń bẹ̀ páwọn sàábẹ̀ ànẹ́bì oúnjẹ déédé ni wọ́n lọ́wọ́ sọ́wọ́tù táwọ́bà ní àyà ọgọ́rùn-ún yóò yọ ń bẹ̀ as-sabiquna al-awwalun lọ sí parí yóò yọ pé àwọn sàábì ànẹ́bì òun déédéé ni wọ́n suratul anfal ní àyà quran 8 àyà 74 wọn náà lọ́wọ́ gbogbo ọ̀bámọ̀ túmọ̀ rẹ̀ lọ́wọ́ yorùbá rẹ̀ yóò yọ pé àwọn sàábì ànẹ́bì òun déédéé ni wọ́n suratul hashr látàyà ẹlẹ́ẹ̀kẹjọ dé àyà ẹlẹ́ẹ̀kẹwàá yóò yọ lílù fukọrọ lílù fukọrọ ló ti bẹ̀rẹ̀ dídídé ọwọ́ parí àyà kẹjọ sẹ́lẹ̀ kẹwàá àwọn bákan náà nínú suratul fatih àyà ẹlẹ́ẹ̀kejìlélógún àyà ẹ̀yìn ọlọ́run bá jámọ̀ pé ó ń dédé láwọn sàábí ànẹ́bì bákan nínú súnà ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àdísì lọ́wọ́ rẹpẹtẹ tó ṣe pọ́pọ̀ gan-an tí fi ń sọ láti ń bẹ fáwọn sàábé àti bí wọ́n sì jó ń déédé tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra pàápàá jùlọ kútùbù síta àtàwọn mìíràn ni wọ́n fi mú àwọn ọba àbúwáàbù kan wá nínú tíra wọn àwọn ilẹ̀kùn àwọn àkọlé àkọlé àkọlé onírànrẹ tí wọ́n dásà lẹ́sà fún ọlá tí ń bẹ fáwọn sàádà nẹ́bì sallallahu alaihi wasallam nínú àwọn àdíjẹ ìpọ́n gbà wá òun ní àdíjẹ fún àbúṣẹ́ ìdẹ̀kọ́dérí ó sọ fún wa pé àdẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam la tasubbu ahada min ashabi ẹ má bú ẹnìkankan náà wọn sàábẹ̀ ní ó ń ṣe ọlọ́run bá ní wí bẹ́ẹ̀ Allahu akbar àfi bí kálá níbi tí mọ̀ àwọn kan bẹ tó ṣe pé wọ́n wà tí wọ́n máa bú àwọn sàábẹ́ ànẹ́bì àwọn kan bẹ náà sí táǹpé wọn láwọn ṣíà tí èpé wọ́n máa ń bú àfà Abubakar wọ́n máa ń bú àfà Umar àní wọ́n máa làánà wọn ni tó bá sọ pé Abubakar wọ́n ní la'natullahi alayhi tó bá sọ pé àfà Umar wọ́n ní la'natullahi alayhi lẹ́nu wọn lọ́hùn kódà tí wọ́n bá dákọ̀ ìyàwó ànẹ́bì ìyàwó Aisha wọ́n ní pé la'natullahi alayha bí wọ́n ṣe máa ń ṣe pèlé wọn nu ẹsì gbọ́n tá nẹ́bí sọ òun sí ọlọ́run bá sọ báyìí pé látẹ̀sùgbò ahadamin ashabi ẹ má bu ẹnìkan kan nínú àwọn sàábé mi o fàínà àdákùn làwọn àǹfààkọ mithla uhudin dáhàbá torí pé tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá lẹ́yìn nẹ́nẹ́nẹ́nú ẹ̀sìn yìí tẹ́ wá ná owó kò lè dé ipò múdú ẹyọ kan tí àwọn sàábé bá ń ná ọ̀nà ọlọ́run ọba nínú dúkìá wọ́n dà ní sí ìfà kódà kò lè dé ìlàjì múdù kan ibi tí nǹkan táwọn ná ká lè mọ bí àwọn sàábẹ́ ànẹ́bì ṣe lọ́lá tó ló ń ṣe ọlọ́run bá fi bíbẹ̀ kó tó lọ́ o nínú ọ̀rọ̀ mi èyí tí àfa abdullahi mọ̀gọ́ fà tọ́ba àgbà ó nígbà ànẹ́bì Muhammad sàábà sọ sọ báyìí pé Allah Allah fi ashabi ìrẹ́ olúwa o ìrẹ́ olúwa ọ̀rọ̀ àwọn sàábẹ́ mi dọwọ́ rẹ ọlọ́run látẹ̀tẹ̀kìdúhùn gọ́gùdàn báàbí ẹ má jẹ́ nìkan tẹ́ pẹ́ kẹ máa sọ̀rọ̀ wọn ní sọkúsọ lẹ́yìn mi fàmọ́ni àhábàhùn fàbíhùbí àhábàhùn ẹni yóò tó bẹ nífẹ̀ẹ́ wọn pẹ̀lú ìfẹ́ mi iná ẹ̀ ló fi nífẹ̀ẹ́ wọn o wọ̀mọ́ni abúgọ́dọ̀hùn ẹni yóò tó bẹ wá nígbà tí bá ti ń bínú sáwọn sàábé mi èmi ànábì ní ń bínú sí wọ̀n mọ́ ni àdá ó fàkọ̀dé àdá ni ẹni yòówù tó bá fi ìnira kan àwọn sàábé kan náà àwọn sàábé ànábì èmi ànábì ló fi sàábé ló fi ìnira kan ó ànábì ní sọ bẹ́ẹ̀ fún wa o ẹni yòówù tó bá fi ìnira ìsọkúsọ lọ́sọ nípa sàábé kan ni àìdá kan lọ́sọ nípa rẹ̀ ni tó wá ń fi sọ ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ tí ọ̀dá dídí ń bà wọ́n jẹ́ kí ànẹ́bí ni èmi ànẹ́bí lọ́bàjẹ́ o fàkọ́dé àdáni èmi lọ́bàjẹ́ o èmi ló ṣe ń sùtá o wọ́n mọ́ ní àdáni ẹni yóò tó bá ìṣẹ́mi ànẹ́bí ń sùtá fàkọ́dé àdàlọ́ ọlọ́run ọba ló lọ ṣe ń sùtá yẹn o wọ́n mọ́ ní àdàlọ́ ẹni yóò tó bá ìṣẹ́ ọlọ́run ọba ń sùtá yóò ṣíkú àyà àkódàhù ọfẹ́ ẹ̀yà tọ́lọ́run bọ́ balẹ̀kẹ́ lọ́gbọ̀ amú kò sí kò sáìṣe ọlọ́run bọ́ padà gba amú ni lọ́wọ́ onú tí àlè kìfáyà 48 níbẹ̀ ni ọ̀rọ̀ yìí wà tí àfàwà tí wọ́n bá mú àdísì wá bákan náà àfà Abu Musa al-Ash'ari òun náà sàlàyé ọ̀rọ̀ kan fún wa tó lọ́sọ̀dà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ló ń ṣe ọlọ́run bá sọ báyìí pé an-nujumu hamannatul sama ẹ̀rí àwọn ìràwọ̀ ìràwọ̀ ní jẹ́ òun ní jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà lókè sánmà ní ó jẹ́ márùn-ún pé sánmà sí ń bẹ tí sánmà ò ní yálúlẹ̀ fáyìdà zahabatin nujum tí àwọn ìràwọ̀ bẹ́ẹ̀ ti kú òdí sánmà tí ò síràwọ̀ àtàsàmà òmàtúwàt a jẹ́ pé ohun tí wọ́n se ládéhùn fún sámà yọ ṣẹlẹ̀ sí kí ni wọ́n ṣe ládéhùn fún sámà òun náà ni pé yọ padà di pé sẹ́mi ọpadà máa yá lulẹ̀ àìdàsàmà òǹṣọ́kọ̀t nígbà tí sẹ́mi bá bẹ̀rẹ̀ sí yá lulẹ̀ àsìkò tí wọ́n máa yá lulẹ̀ yẹn kò sí ráwọ̀ lókè sámà o lásìkò ìgbà náà ó ń ṣe ọlọ́run bá sọ pé nígbà tí àwọn ọ̀ràwọ́ bẹ́ẹ̀ tí lè kó lókè sámà àdéhùn tọ́lọ́run bá ṣe fún sámà yọ ṣẹlẹ̀ sí o ó ń ṣe ó fi ṣe àkànlò èdè fún wa ní ọwọ́ àti ọ̀rọ̀ yìí ṣáájú ọwọ́ ní pé wàhánà amọ́nẹ́tòlì àṣàbì èmi ní ìfọ̀kànbalẹ̀ fáwọn sàábẹ́ mi ìgbà tí ń bẹ láàrin wọn ọkàn sì ń balẹ̀ pé kò sí wàhálà báyìí dáadáa haptu nígbà tí ń bá ikú láàrin wọn tán tí lọ àṣàhábí mọ̀ yóò àdúùn yóò máa ṣẹlẹ̀ sáwọn sàábẹ́ mi ohun tí wọ́n ṣe lákọọ́lẹ̀ fún wọn tí wọ́n ṣe ládéhùn fún wọn wà sọ̀hábì àwọn sàábì mìíràn ni. níyìí amọ̀nẹ́tòlì ummati àwọn ni wọ́n jẹ́ ìfọ̀kàntà àwọn jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún àwọn ọmọlẹ́yìn mi fáyidà dáàbà sọ̀hábì nígbà táwọn sàábì mi bẹ́ẹ̀ ti lọ́tẹ́ tí ó sẹ́kù kẹ́kẹ́ mọ́ àtà ummati ma yọ àdúhùn yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọlẹ́yìn mi tọ́lọ́n bá ti ṣe ládéhùn fún wọn tí pé yóò ṣẹlẹ̀ títí nìkan tọ́lọ́n bá ti ṣe ládéhùn pé yóò ṣẹlẹ̀ òun náà ní pé ànígbọ́ síra lẹ́nu mọ́ àwọn àpín yẹlẹyẹlẹ ìpínyẹlẹ rẹ̀ lẹ́sìn ṣẹlẹ̀ nítorí tó ń gbà tí ò sáwọn sàbí láyé mọ́ kọ́lọ̀ ń kọ́ bá fọ́n kẹ́ gbogbo àwọn sàbí ànẹ́bì sallallahu alaihi wasallam fáwọn mùsùlùmí ló gbá dísì náà jáde ní àdísì one thousand nine hundred and sixty one bákan náà ó ń sọ ọlọ́run bá sọ̀rọ̀ nípa pé kọ́ irú kúrú ni kọ́ọ̀nì kọ́ọ̀nì tó lọ́lọ́lájú sẹ́ńtì tó lọ́lájú ní sẹ́ńtì rẹ̀ ní ànẹ́bì tó jẹ́ fáwọn sàbí náà bẹ́ẹ̀ náà tó mọ lẹ́dínà yẹlò náà hàn tó mọ lẹ́dínà yẹlò náà hàn lẹ́yìn náà làwọn tó gbọ́n bá lẹ́yìn wọn àtàwọn tó bá lẹ́yìn wọn gbogbo àwọn sẹ́ńtùrì sẹ́ńtúrì alákọ̀ọ́kọ́ làwọn sàábẹ́ ànẹ́bí wà ń bẹ ká lè mọ bí wọ́n ṣe lọ́lá tó náà ní o bákan náà adadu sọ̀hábà mélòó wà ní iye àwọn sàábẹ́ yìí kọ̀dẹ̀kọ́ wà ní Bukhari fi sọ yìí hí ó wá lọ́sọ̀dọ̀ àfà Bukhari wọ́n bá gbé jẹ́ inú sọ yìí wọn tí wọ́n fi ń sọ nípa ọ̀rọ̀ káàbọ̀ ọmọ Malik láti káàbọ̀ ọmọ mọ́lì gẹ́gẹ́ ní sọ́nà àwọn sàábì ànẹ́bì ọlọ́wọ́n sàábì ànẹ́bì rẹ̀ ó wọ́n pọ̀ gan láàyè jìmá ohun kìtàbùn hafiz kò sí tíra ẹni ha sórí kan tó wá rí ọkọ̀ orí wọn kójọ pé iye báyìí ni wọ́n tó ìkójọ náà tó bó ti wulẹ̀ ọmọ ṣùgbọ́n àwọn olùmọ̀ mi wọ́n sọ̀rọ̀ pé ní amúnì ní ọdún tí ànẹ́bì ṣe tó ka ayé àwọn àwọn ànẹ́bì wọ́n ní pé aṣáájú 10,000 ni wọ́n lásìkò ìgbà náà bí wọ́n ṣe pọ̀ tó nígbà tí wọ́n ṣe fátì mọ́kà tánàbí gba mọ́kà padà lọ́wọ́ àwọn kèfèrí bákan náà ọ̀rọ̀ mi wá nípa pé ajátìlú wàdà ájì ìdágbére fáyé tánàbí ṣe wọ́n ka àwọn sàábì ànábì wọ́n rí pé àwọn sàábì ànábì ti sì ni wọ́n jẹ́ nínú àwọn sàábì ànábì bákan náà ọ̀rọ̀ mi wá nípa pé ńgbà tánàbí kò lórí ayé kúbìdà rasulullah sallallahu wọ́n nígbà tí wọ́n gbàwẹ̀ tí wọ́n pa tí wọ́n gbẹ̀mí ànẹ́bí amọ́sàálà àlọ́sọ́làm àwọn sàábẹ̀ ànẹ́bí nígbà náà ní àtò alifin wà áàrùbá àtò àṣàbà alifan 114,000 iná ẹ̀ ni wọ́n jẹ́ kádé mọ́ báwọn sàábẹ̀ ànẹ́bí ṣe pọ̀ tó wọ́n pọ̀ gan-an bí wọ́n ṣe pọ̀ tó kọ́lọ̀nkọ́ bá yọrù sí gbogbo wọn lápapọ̀ kọ́lọ̀nkọ́ bá wa kẹ́ wọn àṣọ̀hábà tó mọ̀ kìsì àwọn sàábì ànẹ́bì àwọn tó ipò wọn pọ̀ jù tí wọ́n máa ń gbà díìsì wa ìwọ ni ó ti máa gbọ́ àwọn sàábì kan bẹ tó ipò ò lè má gbọ́ pé kọ́ọ̀dà sílẹ̀ sẹ́lám ánìkadà wọ́n sọ pé látọ̀dọ̀ ẹni báyìí ó sọ báyìí pé ń sọ ọlọ́run bá sọ báyìí pé tàbí kó sọ pé sàábì yẹn sọ pé sẹ̀mí ìtòkọ̀ sílẹ̀ sẹ́lám yẹkùlù kádà àwọn olùmọ̀ wa kò jọ pé àwọn tó pọ̀ jù a gbọ́dọ̀ rí pé àdìsí wọn gbọ́dọ̀ lé ní one thousand o táwọn sọ pé wọ́n pọ̀ jù tí wọ́n gba àdìsí wa lọ́dọ̀ ànẹ́bí nítòótọ́ pé ah, àdìsí wọn pọ̀ nítòótọ́ a gbọ́dọ̀ jẹ́ pé àwọn sàábẹ̀yìn àdìsí wọn gbọ́dọ̀ lé ní one thousand wọ́n wá kó àwọn tí àwọn sàábé méje jọ tó ṣe tádì sàǹgbà ọ̀sọ̀dà nẹ́bì ó lé ní 1000 tóótọ́ àwọn sàábé méje wọ́n wá tò wọ́n lẹ́sẹẹsẹ pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ sí tí wọ́n gbàdí sí wa ẹni alákọ̀ọ́kọ́ tádì sí rẹ̀ pọ̀jù látọ̀dà nẹ́bì òun náà ni àfáwà àbúrò rẹ̀ rà kọ́lọ̀ ń kọ́ bá yóò sí bàbá náà bàbá náà gbà ní ìsìnwá tó pọ̀ lọ́dọ̀ àdẹ́gbẹ́ ọmọ sàálà àṣọláńgẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń wò pé àbúrò rẹ̀ gbà sílá kò pẹ́ kò ju bí ọdún mẹ́rin lọ́dọ̀ àníbi kú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àbúrò rẹ̀ rọ̀ àníbi sàdúrà fún ó sì jẹ́ nìkan tí pé máa ń lọ gbọ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ àfọ àbúbák ìmọ̀ lọ́dọ̀ yàrá Aisha lọ gbọ́ kí lànàbì sọ tó bá fẹ́ mu wá òyìnbó sọ pé Aisha sọ fún mi báyìí pé òyìnbó sọ pé Bákì sọ fún mi báyìí pé òyìnbó sọ pé Umar sọ fún mi báyìí pé yóò ní pé ara ti gbọ́ pé a ní àbí òwe rá a ní nàbí sọ bí ó ṣe lónù tàbí kọ́lá Abu Hurairah kọ́lá nàbí sọ́lá sọ́dàm tàbí kọ́lá ọ̀sọ́lá sọ́dàm èyí tó ń gẹ́gẹ́ bá gbóyò ní pé sẹ̀mí ìtù Rasulullah sọ́lá sàn yẹ̀kú tàbí sẹ̀mí ìtù Aba Qasim bí ó ṣe wí ni pé mo gbọ́ ṣùgbọ́n ìtì ọ̀bá gbọ́ gangan yóò sọ pé a ní àbí rẹ̀ rọ́tá a ní nàbí sọ́lá sọ́dàm ló fi pọ̀ jù nínú àwọn tó gba àdìsí wa lọ́sọ̀dà níbi àmúṣà àdàsán kọ́lọ̀ bá tẹ́ bàbá náà bàbá àbú rẹ̀ rọ̀ ó kú ní ọdún fifty nine rẹ̀ sì jẹ́ five thousand ẹni ẹlẹ́ẹ̀kejì òun ni abdullahi ibn umar ibn khattab òun lẹ́jẹ́ ikú tó gbàdí ìsìnkú tọ́pọ̀ wá sí kejì abdullahi ọmọ umar ọmọ khattab òun kú ní seventy three tó sì jẹ́ pé gbogbo àdìsí rẹ̀ nígbà táwọn afá kó jọ wọ́n ní pé two 2630 ní àdíjà àfà àbílá ìfúnà wọ́n máa á rí pé títí ẹ̀ òpó tó ti àbú ìrọ̀ tàbú ìrọ̀ lé ní 5000 títí ẹ̀ ń lọ sí 3000 2630 ẹni ẹlẹ́ẹ̀kẹta ní anẹ́sọ ọmọ Malik òun kú ní 93 ìjírá àdísì rẹ̀ ń gbà wọn kójọ táwọn olùmọ̀ kójọ pé mélòó ní yẹ́ ẹ̀ wọ́n ní 2286 2286 àdísì rẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹrin ni àyàwó Aisha ìyàwó ànẹ́bí amọ́sàálà rẹ̀ sọ́dọ̀ ọjọ́ jẹ́ ọmọ Abubakar Siddiq ìyá olùgbàgbọ́ òdodo ó kú ní 58 eight ìjírá àwọn míín sọ pé fifty ìjírá ló kú tó ń gba aláfẹ́dà níbi ń bá ń kó ẹjọ́ wọ́n ní gbogbo ẹjẹ́ 2,210 2,210 ìyàwó ní 68 ìjírá rẹ̀ bákanáà àfáà jábìrì lóṣù kẹfà ọmọ abdullahi ansori òun kú ní 78 ìjírá ó sì jẹ́ bí pé àdísì tó ń pa ọlọ́dọ̀ ànábì tí wọ́n kó jọ 1540 ẹni ẹlẹ́ẹ̀keje tí wọ́n tún kó àdíṣe ẹjọ́ tó dé 1000 ní àfáà àbúṣe ilẹ̀ kódérí òun kú ní 74 ìjírá gbogbo àdíṣe ń one hundred and seventy làdíìsì rẹ̀ gbogbo àwọn sàábé yìí àwọn ni wọ́n pọ̀jù tó ń bàdíìsì látọ̀dà níbi Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́kọ́ bá yọ́n sí gbogbo wọn lápapọ̀ ẹni tó wá kú bẹ́yìn nínú wọn alálẹ́ tílà òun náà lẹ́ńtà ń Amiru bin Wasila Al-Laythi ó kú ní ọdún ọgọ́rùn-ún àti mẹ́wàá one ten ó sì kú sílùú Mọ́kà tó ọba máa ń gbọ́ pé sàádé wo ló kú gbẹ̀yìn wọn a máa béèrè lọ́wọ́ ọmọ àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ pé ta ni sàádé tó kú gbẹ̀yìn ọ sọ wọn pé àbútù fẹ́ẹ́lì ni ó Amiru bin Wasila Al-Laythi òun lẹni tó kú tó sì kú ní one ten tó ṣe dèédé ọ̀rọ̀ tánàbí amúsá àdàsá ń sọ pé ẹ̀yin sàádé mi ti ń wò yìí ọgọ́rùn-ún ọdún sásìkò yìí kò ní sẹ́nì kankan láyé mọ́ nù yín gbogbo yín ti bẹ lórílẹ̀ èdè pẹ̀lú

àwọn tó kọ́ ọlọ́run náà kẹ́nà àdúgbò fún àwọn afọ́ra tó wọ́n sọ̀rọ̀ ẹni tó ń pè ní àwọn ọ̀rọ̀ àbàkùn àbọ̀ ìjẹ́rìí àwọn.